ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا كوم يا أنايك أما كارن يغوياتو إن أكو هاجن أنايك آني أو إنه ربيع الآخر أبا بلما إلى 1438 أنا كنت مولي صلى الله عليه وسلم أم هجرة هرمك نغم مدينة dosere uhe oyibo ihe na a anyị henta nta papa 2017 e ee inu ne shawe na tamamul minna fi fikhil kitab wa sahih sunna daike oni nan aruse babu oni nan no udu ababaru ala dira ko na ngune anato he nonye ono bi masul uznain دوك تقدم أن من فرائد الأدوه جمع ولما تنيد وطرا أوكي أرى سداو لك أن من فرائد الأدوه أو إني أبابل ولا مسح الرأس أو إدين زيرسو ولكن هل مسح الأذنين واجب أيضا أم مستحب دوك يا يكي إرسو أو إدين زيسي أقوي أويبي أنا بينا كاي وأمسحوا برؤوسكم دوا دين زيسي رسواني amma oyidin si suta aiba wajibi orabin abikisana ki esi daka ihtalafa fi zalika ahlul ilm anayen enne nye gahi inne ilayanan wasawab anajere alqawlu bi ujubihi anabe oika anaike akake ilere swabike ododin si sio otan li hadisi al-uznan min agobe hadisa na be anake utaiba e, in rasuwa inani dak wa hadha al hadis asana wa hadis lahu turuku kasira onyi ozirro anaika adi dawe yuqawwi ba'daha ba'dan de penyida su kata yosan mimma yaj'aluha tanhadu lil ihtijaj anaika o shoje kai anyan suwaza kai hujawen wa sunna o kana bi sunna an yamsaha zahirahuma wa batinahuma ọ̀nà wíkà ọ̀ídé ìsìṣẹ́ ẹ̀hẹ́ han àti ẹnìnanin. dọ́kítà ní ibùdó bá sọ̀rọ̀ jàlọ́hù anhu àdọ́hùn wí abdullahi wẹ́ ibùdó bá sọmúlò ìnàrí anna nàbíyà sọ̀rọ̀ alẹ́sálàm pẹ̀lẹ́kítàlá níbi masahabi rasihi wa uzunehi anibi ọ̀dé ìsìṣẹ́ rẹ̀ sọ́n wa uzunehi àtúntà nàìbà zọ̀hìrọ̀húmà ẹ̀hẹ́hẹ́ nàìbà wa batinahuma àti ẹnìnan nàìbà. وفي رواية عند النسائي أو كدابة إني رواية أنا كأهون بها إمام النسائي بكي basinuhuma ehe ininan bil musabbahatain ili urepe yani ozigege ana ko goro ozigege banyan wa zahiruhuma awele ehe naiba bi ibhamehi daika ozigege banyan ozisi shion dok wala yusharatu limas limasahuma oke ebi idabe enike oidin sisha ma ujadid kozoshinyi awawa bal yakfi mashahuma oko hoda oidin sisha ma arras ili inyi anaika odo da sisire so qala ibn qayyim rahimahullah ibn qayyim al-jawzi umuri me ayamba akilam yazbut anhu okay man hebeta hun wonto moni sallallahu alaihi wasallam annahu ahadha lahum ma ajjadi konto moni sallallahu alaihi wasallam o shinyowa yani wa wale mana dinyesa anaika osemuto warubama sahazalika ibn umar okay ala ilẹ̀nà ìdọ́mọ̀nù húrẹ́tọ́ hẹ́ẹ́ ka awa mani nyo ono be elena ke abdullah ibn umar o me o o se tohen yani oni ene nyima ono be goslo rejilain yani sabian anato o hemba goslo rejilain ila alkabain ono be o nyina hoeba na nguno etahon dak wa dhalika lamma taqaddam o kosani banaini isana ke ara dawide min al aya ini aya anake ora palahu no molki wa arjulakum ila alkabain ate oyinyi ahwaw na ebe a na nguno etaho doko wal kaban yani a eba ana kaida humma azaman nashiran ono be etoko eba anaika nashiran o man tetwahe inda multaki kodam bisak ike epetaho on likoro oge wahuwa daga ki ai ojobe gosle rejilain yani obe ele ele soke anyine ebe a. ijma'u sahaba daike ilenon asabiyan ne abin ne tirin tebeto kama zahaba ilahi jamhurul ulama asman ke emeni nan onor oporopa na ka enne roro ene onoye wa halifa fi zalik oka yana ka ejinye ine lenon ashia al imamiyya ono bi shia na ka enne datinire imam wa ra'a wal iktifa bil mas alaihima faqad deniro ka alileni na no bi kai o hoda kai ọdọdún sisi ẹnna ẹ bá kẹnẹ wọ kọluhum baatilun ilẹ̀ nun ọ̀yẹ́ kẹ́ẹ̀nẹ́ ka baatilun ilẹ̀ sugbiyawin anáyíká lẹ́yìn aladehim hujaj ẹ̀nẹ́yìn hujaj anáyíká yẹn ẹ̀ sísílẹ̀ ẹ̀ nọ́ni jẹ́. لأنه قد ثبت عنهم صلى الله عليه وسلم الأمر بغسلهما أو كأولي يبتا هون وانتو مولي صلى الله عليه وسلم أو دا أنا إكا أو هون وان كاي أن أيبون ونور كانينا bal innahu annafa alladhina tafu bil masri alayhima ona ndure ki o sukata o kare iwa that is o karere ire anai ka o nyukata yani on yanabe alladhina tafu anai ka ero ko hukene bil masri alayhima yoide nsisi ene eba fafi sahihain oko ini sahihain eba sahih buhari wa muslim an ibn umar radiyallahu anhu arda hunu ozi umar yani abdullah ibn umar omori oyin na ire kọ́ọ̀lá ọ̀ka ke tahallafa anna rasulillahi sallallahu alaihi wasallam fi safratin on to mori sallallahu alaihi wasallam o jiba nire ma ko de ini o ihurehi anaika ya inan fadrokna de salala zain ay wa qad arhaqna al asr isali asr ora ngwe hitoi faja'alna natawadda dinyi madia malolan wanna masa ala arjulina di densi sha ipeta hwain قال دونت مولى صلى الله عليه وسلم فنادى بأعلى صوته دونت مولى صلى الله عليه وسلم دون للي أنواع أن أنايكا أو نبابدكي دوكا ويل للعقاب من النار يعني أزولي نو مولي نيتوا إبجيه أنايكا إنرايا مرتين أنتم مولى صلى الله عليه وسلم أو مانكا أو بيبا أو ثلاثة أو كا أو بيتا yani sami ago kasabi en Allahu anhum arda en nanyini ipeta hoyani ana ndako wa mana arhaqna o koy kono arhakna arhaqna ay adrakna otui wal maqsud o kisasaka yani sa wamba onle anon sebe annahum ahuru zuhur en ne sali zuhuri tu, eh, tulete hatta qarba waqtul as folodumi asra gorete yani da yani da ko kunyewa kai en kwa bede amalolan dɔk wal aqab ɔye ka ke wailun lil aqab yani ana ka ida jamu akb ɔna bi jamu wa akb ake akbon o min ni bi jabu ko nyai jora ro dɔ bi aqab dɔk wa wahwa muaharu rijl ɔna bi ma ahun yani ibijahu وقد وقع خلاف أيضا هل يدخل الكعبان في وجوب الغسل أم رجل مع oke alenyi ya egahi yani ya ehahi ina kane ono yani na oika ono mosbana wa ta'ala ono ko arjulakum ila alkabain anyina hu na ahụ eta hu eta hu non o ngune isa ahana kai o babu kanyina eta hu wa babu kanyina lela hu abika eye anaje terehu inirenon ujubu gaslahuma yani ababawe kai etaho ewa anyinan kama bayana zalika fi ujubi gasl almirfaqain asman ki imele mahahirenon inni oyinyino okuba yani ka ka ila alkabain anana so kai juwe ne tuwajen yani ila qad yufidu ma'na ma'a yani ila wa jani dai ka aifanan onobe uh, lilion oyego anuma ko maluke wa yazidu quwwa illa quwwatukum ay datene kota lere ukata one ebi illa quwwatu illa na hunna ma aquwwatukum dɔke saaminan ilai ɔho hinta anaike arhu ɔnɔ sɔbɛ ki ababɔbe ne alwalan ɔnɔbe ɔyi malwalan ka wal maksudu bil muwalat bamba sesika oyi ka ana ka kalmu wala sase ka oyi e, an la yu ahorul gas odo hatta ya jefo ma koblahu ona wike asaza za tureten oyi nyini egen polo dawo ma koblahu ana ike e oyi debe dono babe yani aso nyini do ze turete do wa nyunu wa polo de yara o bi zamani mutadil lele umana e a chekwa umona ka o moderate yani umona ke a che an e umona ka o wo godo دوك فان خالد ابن معدان ابن معدان أعداهن من خالد وانا وذي معدان وأن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أعداهن من فإن أصحاب ينتم مولي صلى الله عليه وسلم ومولي من قول دولة موهايوا أن رسول الله صلى الله عليه وسلم aka anna rasulullahi fadaktara nto moni umuri o mengona dare mo ha ra'a rajulan yusalli fi zuhur okay ono ra'a rajulan nto mori o rojona ronya yusalli da ko salam fi zuhari kodamihi inni ehehe e petahwan kadra dirham anyi ipa anaika ehope sawe ehope ekehena hi dirham aba lam yusibbu halma inyo kanyo yani ini peta hon a wa woni azufur yani pa pa ahana ko manda tete ana ki enyo kanyo fa amarahu rasulullah sallallahu alaihi wasallam onto mori umuri o mengola dare mo ha don mo dai ojonoro no ana ko wa kusala yani danna ki anyi pa ina hon ni nyo kanyo anyo eidal udu ka alwalono obare manitinyo me zada fi riwaya anyị edato eni riwaya nyika wasalat isala naika ọ resalola n'ọkụ otinye ọkụ قال الأثرم دي أثرم قلت لأحمد أو كما كاي أحمد يعني ابن حنبل يعني أحمد ابن حنبل إمام أهل السنة والجماعة أو هذا إسناد جيد يعني أصلا وزنا دو بوجه ترن قال جيد دي إمام أهل السنة والجماعة دوكا إيه وزنا دو بوجه في هذا الحديث أو كني حديثنا أمره صلى الله عليه وسلم أن تمولي أمولي من غير دار موهاي أو مدايا بإعادة الأدوء كسنا هل ولا أنايك أومي dana beke anyi e paripa anai ko ina ho anai ki enyotu onto moli sallallahu alaihi wasallam o moda ya ko wabe dok wa ma'lum annahu idha lam takun muwallatun fardan o kisana ka o yoda isana ka o ya da hon le anan ana ki e ya e o be kai ana be ki o imo e lola da me do tore da me e nu monya e ba ba ba be ana be kai ana ba ba be la laktafa bi amrihi bi ghusl rijlain faqat antu mawli sallallahu alaihi wasallam o ya anu ho ko moda yo e kai ai ke eh ahwan ani peta hwan kene on kene onyinan li annaha ahurul ada'i fil udu agoka onobe egenwodirema ini alwala anaike omen amma wala mefa zalika rasulullahi sallallahu alaihi wasallam onto moni sallallahu alaihi wasallam o mani me bali amurhu an yu'idda al udu amma onto moni sallallahu alaihi wasallam wana moda yo ko wale matinya lwala no sebe anasoke e shioke oza malwala aika umonya osemen yasoze asuna balu ala tete do kure na kure ka owa molola na wala nyi ne du ne ki call la wobe call no do ko ansa polo do kure ka in next 10 minutes oye ni call analola ina lola we na ni o ma ni leku wa bare ma be na lola no wa bare ma tinye chinyima eho wa ka wa hu na lola dai kisanu me yani amru yasir ilayci ya no bana kai e wo do me godo ona ndo kizama no mutadin yani umuna ka a cheko ana be bo is considerate e wo wo muna ke ono ze ahwe muna ka o mogo ana ka wa molola na do na molola ta henyora o amana ke ordinarily ụmụ anụ hụ na ndure nekun ọ hụ na nwa malola dọwara ma nwee hidanyi so na sen wa babe yani anyo ka alọlọ nọ wetin nye sinyi ma because ege ngọnọrọ anyị na tọbede ọrụ a ụtọbede dị osese uh, be nyima ọsa ọna m dure ke ire na ke ọsị ka ke ebe abụọ wen ke ya ni zufur ke nọ ni peta hwa nụtụ muri ka aka ọkwụnye nọ n'ọdọ ọsị gọ ama amarahu an yu'idda al-udu amma to mori sallallahu alaihi wasallam wa na moda ya ke abalu lono otinyo babe dake ta se an anaike ọtọ ehe sorry anaike ọtọ hina atartib onobi oyi tuture ngun li'annahu huwa sabit agoko hebete min fi'lihi sallallahu alaihi wasallam huni ukoro anaike onto mori sallallahu alaihi wasallam omori omenwora dole mo ha ome wa fi'luhu akukoran bayanul qur'an onobi ehahiya qur'an ko mo sona wa ta'ala bana ka yon to mo sallallahu alaihi wasallam ka wa anzalna ilayka dhikra litubayyana lin-nasi ma nuzila ilayhim ye cho yete o aitama agodo wa mehahiya za ikai ye chiete yawa ana ndure ke ile ile yon to mo wasallam ona mehahi ukora ikona ome ona mehahi aya anaika ove sis kono kan ono ndure ki ande kum anda ye ne na ikara para ozo mele ida kai abit aya utuma ne da kai umi tuma nan anya do kuma kuma na ikara dawe de ana tuma ne umi tuma nan anon to moru me tuma nan ana sabi ne radiyallahu anhum arda anne me tuma ya no abi kai e wasile suro kai ana moro kai tuma ne lako waqad istadalla al ulama aidan ala ujubi tartib yani okay ono ye ne enne similu bilai enesi ya pete kai ile ile swawin kai oza malwala anyoyo kai uto bi anna allah azza wa jal awu komori anaika onu ibani zakara al faraid martabatun okay o moitamai yani sana o ya daika boto tulangun yani dure ki o he dohewo dohe oyi jinsi so dosu sabanguno ahun وقد قال صلى الله عليه وسلم في الحج وكنتم مولي صلى الله عليه وسلم أو كاين لي حج وهو يعلمهم المناسك أنتم مولي صلى الله عليه وسلم أما رأي المناسك دوك نبدأ يبينيما يعني ينيما بما بدأ الله به لسانيك ومسونا وتعالى ونيما ليلي أنا بالصفة akomolike inna safa wal marwa min sha'airillah aweli safa wal marwa inni asiyo mo sona wa ta'ala o oh, inanin sontu mo sallallahu alaihi wasallam o oh, skonu nyima o no cho nyima hol marwa loka izo mo li nyima hora wa oh, eza ila cho nyima hora fa kadhalika hunna dak awo melewe ida nanon lakin yulahiz amma anike wambare mamani kani annahu yajuz faqat ke isana zɛ ina ni kɛnɛ an to ahira almadmada wal istinshaq ba'da alwajh ke a zɛ ka ɔzɔ kenyi hokoren dɔzɔ yin hina hi dɔzɔ ri yɔtɔ hɛ ɔyɛlɛ mana ka ɔzɔ ra nyine idane ɔyɛ ka ɔnɔ mori ka ke fa akselu ujuhakum wa nyine yawne wa ida ka wa bide kenyi hokoren du yin hina hɛ ɔ aftan donc sɛmɛ ilɛ nan sɛmɛ dɔ man wɛ wɔrɔ zalika fi hadisi rabi' bint muawis rajallahu anha ok a dowe hun bi robe ana wazi muawis umuri hina ila fa zakara to do nabi sallallahu alaihi wasallam da moita mai alu ali annabi doka ke fagasala fagasala kafehi salasa wa wadda wajhahu salasa onto mori sallallahu alaihi wasallam on yunu bani upeta dawale male donyini ya no petan wa mad mada dokenyo kolinun wastanshaka doyin hinahin marrotan yani uponya lakwa wada ayadehi salasa salasa donyino owan opetan wa masaha bi rasihi marratain donyino iles don mandin sisiles wan opeban dakwa wada a rijilaihi salasa salasa donyine ahwane opetan alhadis hadisa na goda ndo ki hadisa non yele yele idan ke onto mori sallallahu alaihi wasallam yo ahiru o za tulete yani oyinyi kenyo kolen ati oyiyenyi na he awa bele me onora nyine so ide aro honon on meleto yani isana hi tartib oyi talola wajibi owe kai odobotun amma anin da ba'd al ulama asman ku wena na kuma sarwan ana be minnatur rahman fi fiqh sunna wal qur'an ane abe ubeda usama bin muhammad al jamal ana ke oche enane on metere ar tartib daika inire sunna oshotun doka same li annahu qali fi udui rasulillahi sallallahu alaihi wasallam kama hakahu man haka uduahu okele non ano me horayan eni alwalon to mori sallallahu alaihi wasallam asman ke eni me sheni bebe na ke sheni bebe na alwalon to mori sallallahu alaihi wasallam donc lakinnahu ama qad saha al miqdam ibn madu yakrib oko yepete doje tere hunwa miqdam ana bozi madu yakrib qala gake ata rasulullah sallallahu alaihi wasallam bi wadu asiba yon to mori sallallahu alaihi wasallam alwala yani inyana sema alwala a fatawadda domalolan fagosala kafehi salasa donyinu bani upetan thumma gosala wajhihi salasa donyini yanu upetan thumma gosala ziraihi salasa donyini uchuwan upetan thumma madmada wastan shaka salasa alimono dokin hukulin doyinyihinahe upeta wa masaha birasihi wa uznaihi zahirahuma wa batinihuma dodin sisha ileswan atutan ehe han ati ininan wa ghasala rijlaihi salasa dan yana hawa na kwaitan an al hadith wa hadha al hadith hadith sahih hadisanan o jetere kontum muriyo man reme ini hadisa na ka a dobe ini sifatu udoi nabi sallallahu alaihi wasallam ini apejuwe alo lonto muri sallallahu alaihi wasallam ana ndure ke e shaka odomani to amma abani sameka wa zanyi tulete yasa ede badal ulama ede paino noye enyome ka oni ke wale matinya wawe agokai onto moni sallallahu alaihi wasallam o man reshawe asman kome beden yani ma ka were arhono no menyima on mera ko baba ne be doke anyi nan anai ka terentebe danyi nan anai ka arho ne nye gahina ne ona ndure ke anyi endi sanai ka ono za as ababu ede eh abi ubaida ono za asababu ana bẹ́ẹ̀ ni bá náà yẹ mọ̀sọ́rọ̀ rẹ̀ kẹ́ni sáàsì súnà dọ́kì súnà nù lòdó súnà lọ́la dọ́kì awọ́lá ọ̀ní pàápà àtàsímíà ọ̀nà bí ọ̀yẹ́kì bísmìláhìn kọ́bìlà lòdó tọ́fẹ̀tì dọ́ọ̀dọ̀ bá má lọ́la yẹni ọ̀yẹ́kà ka bísmìláhìn ọkìfà anábì hùrẹ́rẹ́ tààrọ́ jàlọ́hù anhu ani nàbí sọ́ọ́lá wàlẹ̀ sálàm kọ́ọ̀l ọkà dọ́hùn wàbí hùrẹ́rẹ́ bẹ́ hún wọn tó mọ́rí sọ́ọ́lá wàlẹ̀ sálàm kọ́ọ̀lá ọkà kẹ́ la sọ́láta limanla udu alahu. ọkọrọ n'ọnyịsala ọnaịkaị ọnya lụọla ya na ọna ịma lụọla dọna jeedo kọ na akụsala ọnyịsala awere naịkaị ọma lụọla ọnyọ dọna jeedo kọ na akụsala ọnyịsala nọ dọkị wala udu a dẹbẹ ẹlẹnyi alụọla ya ọnụ ya nabe liman lam yaskur ismallahi alai ya dọna ịkaị ọmị ma lụọla nọ ọmọ ịtamai ire homo na wa ala. enu mona ke ase malala no yani ede hadisa na wel enire non ke odono onya lola amade eh adil ibn yusuf al-azazi dona kaka wa qad warada fi hadha al a ahadith okala dobe ini itumonon ahadith hadisa na ikororo holo kola kullu ha min da'af anaika ni enya na tuzuhun ni enwanwo lakin ha hafiz amma hafiz ibn hajar al-asqalani rahimahullah alayhi okay amma ka ini talhisul habir wa nahi talhisul habir ok wa zahir anahu letuhe anna majmul ahadith ok oyko hadith ana ke manro ana ke owen renon oyi manu kwa banu go yuhdisu minha ora ameka anyoyo kuwa ukata na ka itadullu ana kai ala anna lahu aslan ke hadith onyi uhete yani hadisa nan ani uheta amma idan e ha hone o ban na ke o we o ha hone daf ani sai sabi kon mele so we ina fiki sunan dako wa talafa al ulama anno ye ni enne gahi fi hukmu tasmiya ene okare anaika obe ino ka ki bismillah inda bida al udu ijozi nyi malola fa ba'dahum yara ujum ani pa ene nanaika ene zaka wajibi awen alman ke amebe ina we abi ubeida idan ina wajibi anu yana ka we yedo we kan we nyalolo no dok wa yaro jamhurul ulama ha mustahaba amma anaruhu na rohwa ennelo ko ka ki bismillah eso ele ya yana ka mustahabun mustahabbatun eso yana ka isha oyo ko anaika wa ame na la thawaba wa in tarakaha lam yu'aqqab li ajli dhalik wa ma wa nyutusi wa bana wa enyi ezama anaikai obi kawa na watete dak wa man qala bil ujub anaika e ka kelele sawin ihtalafu aidan ene wale maregahi fi tafriq baina an-nas wa dhakir eni oime hahi ina kane onaika uhiai ata onaika otamai donabo والذين قالوا بالأجوم أنايكا أنايكا كاي إلى إلى صوابين إن أنايين أنايكا بالي نيبولون إنني محمد نصر الدين الباني رحمه الله عليه إن أنا رجع ترس أنا من دولك حديث أنا بعيدا دم دم دم متحرجان حديث أبي أنايكا إسهي أبي أرهون مكاكا لا يحل من الضعف أني أنايكو توزهون ضعيف أنا من دولك ọ̀ṣọ́wẹ́ni hadith abu huraira rọ́jàlọ́hu anhu kọ́lá kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam kọ́ ka kuntu muri ọ̀ka muri ọmọ ẹ̀wọ̀n ọ̀dọ́ rẹ̀ mọ́ ha lásọ̀lá taliman la udu aláhùn wàlá udu aliman lam yaskuru ismallahi alayhi lórí kẹ ọ̀ka kí hadith nan abu dawud dọ́dọ́ di imam nasuddin albani rahimahullah alayhi dọ́ka kí ọ̀ jẹ́ inú ẹ̀ náà hi irwa igolil. dawale malenyi labza sa awti labzi abu huraira yani ala dɔhun sa'id ibn zayd ani nabi sallallahu alaihi wasallam qal kono rega kay la udua liman lam yazkur isma allah alayhi azana onya lola ona ka ota maile ho molinan da wale mare ni riwaya sa hono abi sa'id al-hudri radiyallahu anhu ani nabi sallallahu alaihi wasallam kono rega da kay la udua liman lam yazkur isma allah alayhi enya lola yo no ona ka e, o moita maile ho moli ama molola no an hadithana imam nasruddin albani rahimahullah alayhi o tasihan inni amma mi tahriji ya uh, fikihu sunna ana be tamamul minna ana sami taliki fikihu sunni sai sabik ana lure ke anyi azapura e. na ka enere je tire so kai isanna ahi oiki bismillah wajibi am nake wallazina qalu bi job awela na ka ene ka kire so bi ani ra'aw anna al-aula enere kai ananya nguzabe hamal al-hadith ala zahirihi bin nafil udu ene maniza kadisonon ome mehure itwe he o sezo ke alwalozo no ola nye kole yanabe liman lam yazkur isma allah alayhi yana e ka o mo itama ile ho morihi o ma yaktadi o o yani so o be nafi o do awzati udu ezenyo wa ama nasi awira na ka o hiai dore ba me fa innahu yaghfiru lahu lamma fil hadis oke awa jebe yo agobe sana ka o be ini hadisanan ka rafa an ummati al khata wan nisyan wa mastukrihu alay yani umuzuna wa ta'ala ora shokoze yi al yani ora jebe yi al umma sabe esana ka alhata benye imen wan nisyan awika ayohiwa den nina men amma ko mo subhanahu wa ta'ala amma shawe shatu uh, tahi shatu baka rabbana la tu'akhizna in nasina aw ahtana umuli asoza insana kai ihia imen awika eyonyi ose amen. doki wa mastukrihu alayhi aisana kai okomori henneme daika okata sizawa men ebili lo ishaye ne yani abisanan ah, umar subhanahu wa ta'ala ora jibe kama qala rasul asman kuntu muni sallallahu alaihi wasallam amma kaka inna allah tajawaza li an ummati umar subhanahu wa ta'ala ora jibe al ummam inni esatanan ذاك والذي يتبين لي أن قول الجمهور هو الأرجى يعني آه عادل ابن يوسف الأذاذي وكان هو ليتو هيوني إن لأنان أنا بي إلى نايك الجمهور أنا رورو إن هو إنك إذن أنا جيترهن وأن تسمية سنة إذن دونك أويكاك بسم الله سنة أبن وذلك لأن الذين وصفوا أدوء النبي صلى الله عليه وسلم أقول كأنايك إني جوي آل ولنتم مولي صلى الله عليه وسلم lam yaskuru tasmiya enne moy tamay bismillah dako aidan abaw meleben fako sabata fi sunan olo yebetaini sunan abi daud ini sunan abi daud bi sanadi hasan ili uzanaika o jetere anna arabiya sa'ala nabi sallallahu alaihi wasallam anil udul kanya nirarbawa anaika o huse o hanibuse inirei alwala fada abima'in fatawadda salata annabi sallallahu alaihi wasallam do ka ka shin yiben don malwala upetan gairo rasihi daika ere swan kenne ore ba mu upetan summa qal almana do ki hakaza udu as an omeyan al udu alwala faman zada ona adato fakod asaa ona la modibi wa ta'adda dola menemehe wa zalama dola mihuna so dok wa yulahis yani ya sekani annahu lam yazkur fihi tasmiya onto moni sallallahu alaihi wasallam ole wa moy tamai o me malu alago azana yani ole wa moy tamai bismillah ma ajahalul arabiyyu ole mana kan arbaonon on nyaro maye ini o ka ki bismillah wa ihtiyajihi litasil anaika avoro kai amehahiya etetere dɔk wa fi kɔwlihi sallallahu alaihi wasallam lahu ɔyi kɔnɔn tun mori kaayo ke hakaza udu anɔ mɛyan alwala ma yufidu alhasr ɔsɔnɔ sizu ɔ ma fani kai alhasr ɔyi jɔɔci alladhi yadullu ala bayani alwajib anaso kai ehahi isana ika ɔwa babu ɔnikɛnɛ amɛyan dɔk wa bina an ala matakɔdam fayahmalu alhadis ɔke ɔyi datire la udua liman lam yazkur isma allahi E enya lola yana ikai ore ba moy tamaire ho mori ala nafil kamal ka onye yo kai alwalo no ore bago yani ogu amemoro kogo doko wal ilmu inda allah yani iroi ire onon idu mozona wa taala oyan yani hopa na ike mozona wa taala ono raro yo ono nire kowe ini ire alwala kozore ba he kibismillah izo yani ini alwala non o me ha yana tere anyi sanya na ko e babo anake onto mori sallallahu alaihi wasallam ona dowe ohio ina alwala non donc saniyan ogwa huwa in sana ka min sunanil udu in sunnal wala e eh, nan aswa qabla al udu ona be o ito chito towe de daba malwalan donc taqaddam kalam an siwak ora dawede ilaika inire o chitoito wa fadluhu atubanyan wa istimalihi amememe fi babi sunan fitra ini babu na we inire sunan fitra yani sunan aika sunnu ze ono newe doki thalithan agohota goslul kafein fi awwal al udu ono be upeta yani oyinyunubo aida uponya upewa upeta ini oyinyimai alwala okay an aus ibn aus as-saqafiyu ado hono be aus be ana wazi aus as-saqafiyu ana ke ani saqafiyu abi radiyallahu anhu umuli ina ila wele asabiyo non ila hanu yanon lele a dal on monana lele hadan aus ibn aus قال قرأت رسول الله صلى الله عليه وسلم ميرون توموني أموري أموري أدار موهايا تودع كامل ولا فاستوكف ثلاثة don yi no ban dai ka o peto nan ai goslu ka fe so mi no e ka ke pasta o kafa yani o si o ni na onom doke so mi no we o ni ni obota na ewa o peta doko wa yazadu goslu ka fe ta'akkidan idza kana al-udu e ba'da an-nawm okay o datwa yani o nyukata hunawo o hinyunu e bo ewa ana bike ọzọ amalwala bada nom awabele mana ikai boha ho naran lakva na bi hurera radiyallahu anhu adahu na bi hurera bi muri inaira anna rasulullahi sallallahu alaihi wasallam baraktaron to muri muri me ngora dare mo ha kola o oh, kake iza stay kaza ahadukum min nawmihi ijazi nyazi nyao no ha ho naran fala yagmisu yadahu asoma ni jowan do jo ngunenya hatta yaksilaha salasa akonyina upeta daga fa innahu la yadri aina batat yada agoka ozonon oye ahana kai oban osu daga qad istahaba jamhurul ghusl kafain akba kullu nawm yani anzonar anaruru huna ruwa yani aruhu aruru enni shokai alana roisu kene ozo bedo nyunuwo duwa malola yani wasora do duwa malolan ishi okawa nyunuwo mustahab wa hasahu imam ahmad bin nawm al di de imam ahmad don jo tike alono ni kai ozo nyinu bo inan ono bala na kai ozo so ne rahon li qawli hadith agwe oy ka onon to mori ka ina dire mi hadith na aina battat oye izubani so wa fi riwayat li muslim ini riwaya na imam muslim odawe tak idha qama ahadukum min al-layl ijazi nyazi nyao no kwete iniraho so ijono ishiyoka onyino uwotan upeta kama hosohu imamu ahlu sunna wal jamaa asma kimamu ahlu sunna wal jamaa omejoche dok walidhalika agwasa non zahaba imamu ahmad ila ujub inda alqiyam min annom leili hasa ona nduri ka imamu ahmad ona kai on mananini ire ire su kai eje ozo kwete ni raho daba malolan wajibi awe tora ire su kai onyenuban upeta dọsaba jọnwụ na enyen dọkị amma waa jọnwụ na nya waa rion to mori be amma inyona asuma kime ka dawede inyona o ibare najasa dọkị robe an anato huna taslisu ghusl al adai onobe oyinyi na upeta egenwu alolan wala yadidu fi ghusl al adai an salasati ghasalat ọkọsọdọ dàtọ yani ọzọba dàtọ ẹni ọyìnyini ẹgẹnwó alùwàlá dàìka ọpẹ takẹnẹ ọnyinan lè anahu aksaro ma wọrọ dàbíhi riwaya fèsì bàtì odò ìnàbí àgùkà analulu gbẹbẹ náà ní nísà náà ìka àdọbẹ ẹni ẹnubẹ náà ìka ọbẹ ẹni apẹjuwe alùwàlá ntòmọdé sọlọlọ ọlẹsọlọm. lọ́kùnfà nusman ibn afan usman ibn afan o mawli yinare anna nabiyya sallallahu alaihi wasallam padaktala nibi tawadda a salasa salasa annabi sallallahu alaihi wasallam o oh, malwala daika upeta upeta upeta wa men qala ibn mubarak abdullah ibn mubarak rahimahullah alaihi okila aminu iza zada fil udui ala salasa an yasam ayamo nete kijozo na medato inalola dura nyina huno opetan kozono e kukubo ali omori subhanahu wa ala ibe aya mona tawa e kakai e. ozono ne e ini bi because wala me hunni onto mori sallallahu alaihi wasallam o me me an wa khairul hadi hadi muhammadin sallallahu alaihi wasallam o ibolo jude na iko kekere ono bo ibolo jude onto mori sallallahu alaihi wasallam وقال أحمد وإسحاق رحمه رحمهم الله أوكي أحمد وإسحاق رحمهم الله مولي ما ينبع eleba. la yazidu ala salas okenyo na da tuo huneta enyo na molo la do me huneta illa rajulun mubtali e wujona rona ikai anyi ezama enai ke otu yani ara ni ebazi oye ko ana ke en kato otu da esa sunnetere kultu okama kake wayajuzu an yatawadda marratan marratan a da kola malola da ka uponya uponya uwa wa marrotain marrotain ale de ko malola dai ko opebe ba wa woni ni abe egen alolan دوك فان ابن عباس أعداه عبد الله بن عباس ترجمان القرآن رضي الله عنه قال تودع رسول الله صلى الله عليه وسلم مرة مرة أنتم مولي صلى الله عليه وسلم أو ملولا دايكا أبنيا أبنيا من أنا من دولة كمام بهاري رحمه الله عليه إني يوان إني ريال ولا donc babu goslu odo marratan marratan babu na we ene oy malola do nyi na gan walola da ke oponya oponya omen dole wo si e baben do se taben ana ndo ko abdullah ibn zaid ala da hono abdullah ibn abu zaid ana nabiy sallallahu alaihi wasallam baraktara nabi umul men ngona dole mo ha tawadda a o malola marratain marratain da ka opewa opewa omen donc qala nawawi rahimahullah imamu nawawi muri amayamba wakad ajma al muslimun okwo muri eni enera akogo enera tirintebe ala tira to kai anna al wajibu fi ghusl al adai marratan marratan ana wajibi ini egenwa nyina ponya ponya ponya yon wa ala tira to kai anna salasa awere anato ahota anora baname sunna yani sunna wen وقد جاء الأحاديث صحيحة ọkọrọ abẹ hadisa náà ka hadisa nan ẹn náà jẹ tẹrẹ bikọs lè àdọ ìmọrọtàn mọrọtàn anasọsọ ka anyanwó nyi ni ẹgẹnwó ọpọnpọnyá wọn mọrọtàn ni mọrọtàn anasọsọ ka anyanwó nyi náà ọpẹwẹwà ọpẹwẹwà wasalasa wasalasa anasọsọ ka anyanwó nyi náà ọpẹtẹta wabaadọ àdọ ìsalasa wabaadọ ha mọrọtàn wọnyanwó nyi ni ẹgẹnwó náà lọla dọ nyi náà nyi ọpẹta dọ nyi náà nyi ọpẹwà ẹhọ náà wọnyanwó nyi ni eyi ọpẹta ìjọwọ anyinwó dọ nyi náà ọpẹwà. aka mana nye Ani hadisi sahih wa ba'da hamaratan alke enyi do nyina ko nyakene qala al ulama ono yani deke fa ihtilafuha dalilu ala jawazi zalika kulluhu o ko imani jemunye ana mani shawe ilinyi ono sozo kai O oyin na oponya oyin na opeba oyin na opeta a mani ze ko lo nyangu mani me dokwa anna salasa hiya al kamal walwahdati tojze ọka were ọyinyi na ananyi na opeta awọ ọnọgwu kekere yani ọnụ si alọlọ ime wàá ome mẹ di bestin ama wàá wọ mẹ ikonya ọwụwa ọhụ ẹnyi e ike kaayẹ alọlọ n'ụmanụ ma ẹ e, e dọkị họ misan anatọ ọhụhị atayamun ọnọ bi وكان عائشة رضي الله عنها أداهن عائشة ومولي نايري قال وكاك كان رسول الله صلى الله عليه وسلم أو بكون تومولي ومولي من غير دار موها يحب تيمم في تناوله أن تومولي صلى الله عليه وسلم أو سلاي بوري في تناوله إجي أقوى دواني توهم أن تومولي صلى الله عليه وسلم أقوى دواني توهم بدأ باليمين دايكا أولي يوسي وترى جله إجون تومولي صلى الله عليه وسلم إيسكنو تيان dai ka eibori ole shoni mahoren dako watohorihi atijon to moni sallallahu alaihi wasallam amo nene alwala men abikin jana base kono hon dako wa fi shanihi kulli atinilai a bere yon to moni sallallahu alaihi wasallam dako wa ma'ana tanaulihi sumin oy kaka oy kwada ono doki labsun na'al ono be dodo shada watwa hon watarajulihi oyega kitarajulihi tasrihu shar ono ikaye wamaniku meida eyo hahi قال النووي رحمه الله إمام النووي مريم ما ينبع أكو قاعدة الشرع المستمرة أوكي إتو إي شريعة أنا إكا أنا نابولون استحباب بداءة باليمين إي شيوكا أزني ماليلي إي بولي في كل ما كان من باب التكريم والتزيين abisa na ika e o ini ozi ana ika isono isona su banyo edona nyu banyo wen watazin atijaza amobe isona o mo no me bo su banyo na bika isona man obi oben na ile ka wis ko chiaru waji wa nguna aru dai ko woro ama mere be ni aruchi wa won ama wa nwa ka ehi ko istahaba fihi tayassur oke shainan yani tayassur kai wa muboha inan ana wika ebi sana ko nyu banyowe asman ke oyun ne sehere abika anabo anaike ebi sana ke onyu banyowe yani isana ke boza me de bo biowen kọ́ọ̀lá dọ́kì wà ájùmọ̀ olùlámà ọ̀kẹ́ ọ̀nà yẹn ní ẹ̀ní tẹ̀lé ń tẹ́bẹ̀ alá àtẹ́lẹ́sọ́kà anna tagdé mùlẹ̀mín pẹ̀lú odò sunnatun. ọ̀yẹ́ mọ̀ wọ́ọ̀rẹ̀ ẹni ọ̀yẹ́ màlúwàlá dáàmà ni mẹ́ sunna ọ̀bẹ̀ yẹni ọ̀sẹ̀ mà ni mẹ́ ẹ̀yìn ẹ̀ńkátá ọ̀nà bẹ̀ yàlọ́lá o. bọ̀mọ́n xọ̀lífàhà fatahul fadl ọkọ̀ ọ̀nà àbájọ́ yẹn dáìka ọwọ́ ha ó nyìmà hólẹ́ni yẹni ó bányẹ́ náà. kọzọ mubari ọrụ ajọwọ watamma udu uhu oke ọzete alwala no complete enyi sema alwala amma ọrẹ ba nyọ ụbanye na ịna nka yi onyimarịrọ ịbọrị dọke sadisan anatọ ọhụghị nọ tahlilu lihiya ọnọbe ọihere wahin ọka na anas ibn malik rọjallahu anhu a dọhụ nabi anas bana wazi malik umuri na ana nabiya sallallahu alaihi wasallam fadaktara nebi kana iza tawadda'a o kijan nebi a malola o be ka malola ahoza kafa min mai do mani kinyu wata fa adholahu tata hankihi don to mori sallallahu alaihi wasallam do mani jonwo uruwo irawan fa hallala bihi lihiyati do si inyono do si hahi yani do ai kai inyono ono bo kawo do si hirewanihi wa qala do kai hakaza amarani rabbi azza wa jalla anu mulya nai ka onu ibanin ano me modani me mulya nai kona badali hema nai konyuin tako anu usman ibn afan ada honu usman wana wazi afan radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam pada tala ni be mulya me ngwa dole moya kana yuhallilu lihiyatihi annibi ohahi ilawan yani anyine amalola ohahi lihiyatahu ilawan doka ihtalafa al fi hukmi tahlilul lihiya onno yani enere gahi ini ọkàrẹ anáwẹ ini ọ̀hìhìrẹ̀ wáyé fàzáhàbà bàdóhùn ìlà òjò ààyè panáìka ẹ̀nẹ́ kàkí wájìbí àwẹ̀ kọ̀dọ̀ hàhìn wal aksar amma anaruhu ini ọ̀nọ́yẹ ni ala annaha sunna dani kọyọ bọ hàhì sunna ọbẹ̀ wọ́hùwà eh, rọ́jì adìl ibn yusuf dọ́ka ọ̀nọ́n ọ̀nọ́jẹ́ tẹ̀lẹ̀ wọ́hùwà mà rọ́jà hù shaukani bá sardil adìlà ọ̀sán imaamu shaukani. ọnụ ka akị ọjị etere hu ọrịa m anaghịkaghị ọrụ akwụ ọbẹ ire anaghịke ọbẹ inan yani adịla anabẹ inire irewa ọ mere akwụ ọbẹ dọkị anaghị etere hu ya aka akị enisun na ọinan kọla shaukani rahimahullah ọkimamu shaukani umuri ọmayan baya ọmọ asọ ọbẹ ini wee naghị n'elu autor ọka al-ihtiyat ọkidọzọ teyete yanduwa masori kai wa teyete wa nyoy sere wal ahozu bil awsaq do wasuboza anaika ona nyoy sa turehun la shakka okanyo jere ka fi awliyatihi kono ono yawidin ono ono bora tura ko mihun yani adamu tahawun fi tahliliha ono bi kai asoda asoda benwa ha ini oihirewahi ijowa malola lakin biduni majarrati ala hukmi bil ujub amma soso ne re ko ko ko da tulete asoso ne re ko to ro kai do ro ko kai wajibi awe ko ro wa men dak wa fi hadisi anas sabik ma'ana talil okay ini hadisi anas anada we de izo ya ni tumi oi hahi anaike akaka hahi ahmanke o me shawe ke hakka amara ni rabbi anu mo subhanahu wa ta'ala anabadalihim anabe modane min dɔki saabe an anatɔ mba hemba itɔllatil gurra watahjil ɔyi datɔ ahana ke a wɛtɛ ine ati ahana ke a wɛtɛ inubɔ ɔnre a ɔkal gurra aake kɔla shaukani rahimahullah imamu shaukani umuri mayamba ɔkal gurra aake gurra gɔflu shɛ'in min muqaddamin ras ɔkɔnɔ bi kɔlɔ nini sa hun ni ahana ka ye ire su ɔnyima alwaji abisana kai o pare ihu zaida ala juz ilabi yajibu gaslahu ana ke o beda to ifana kai o bela ya zukola nyina dak wa tahjil aki tahjil gaslu ma fawqa almirfaqain ana be ka ozanyina isana ya be bokuwa wal kabain ati ahwai ati tahwaiwa wa humma mustahaban yani ila yawan ndo da mebe shi an dak wa kasabata ma yadullu ala dhalik okore ihe bete isanaika o sezo ire honon fa an abi huraira ta radiyallahu anhu ada honu abi huraira bo mori ina ire ke annahu tawadda ka onto moni sallallahu alaihi wasallam yani sari abi huraira annahu tawadda ka abi huraira malwala fa ghassala wajhahu donyi ne yanen fa asbagal udu donyi na to heteren summa ghassala yadahu awim no donyi no banen al yumna owani eiware hata ashrafil adun polo don yina de nyima inuwa ushuwa summa gosala dahu yusra awa wele mono dole nyuno wan wahan hata ashrafil adun polo ola le nyina hunu kuwo sinyima huno ushuwa dake summa masa rasahu awa wele mono dodo nsisire swanin summa gosala rijlahu al yumna awa wele mono don yina hwani eyubolin hata ashara fi sa polo dole re nyima ini o ikoro summa gasala rijlahu yusra dole nyina wa no wahan hata ashara fi sa polo dole re nyima ini koro summa qal <coughs> awa wele mono do ka kai hakadha ra'aytu rasulullah sallallahu alaihi wasallam yatawadda ano ni mere kontu mori o mori o me ngora dole mo ha amalwalan wa qala daga ke qala rasulullah sallallahu alaihi wasallam onto mori ka mori me ngora dare mo ha antum gurra muhajjalun yawm alqiyama e ono ba be iya one ochowa ochowa one e kahwa one la wata ko yawm alqiyama min isbagil udun ini oy malala ana ikawa me to hinne ana ate eh, uwan atahwana na ike eh, oba wete so sannan abu hurairah o kuma ni advice ka oh na anyukata umani men dake thaminan anato aw henta dalkul ada onabe o isu wosi shi enwonyinan daka an abdullahi ibn zaid abdullahi ibn abu zaid radiyallahu anhu umuru inari anna nabiyya sallallahu alaihi wasallam fadaktara nabi umuru mengona dole mo haya ata bi sulusai mud yani ana ke bisulusai muddu ma'a inye na ke aga hireta yani uzeban ono ino mudun fatawadda'a dasmalola yani two third of muddu yani da nabi sallallahu alaihi wasallam dasmalola okay fatawadda faja'ala yadluku zira'ihi anibi asmalola dama na so wasi sha ochwani qala nawawi rahimahullah imamu nawawi mulya mayamba ako kwa Jamhur yani aruhwa anaike neroro ene tilintebe ala annahu yafi fi ghusl adai oko hwada ini oyinyine genwo fil udu ina rola wal ghusl atinyoehu jiryan al-ma'i ala adai ka oroman me inyusi ina genwo wala yastaratu dalku enne tilintebe enne za sikiyai idawen kai oroso wala sisi donc wan farada malik wal muzani amma imam malik ya imam muzani ene jit banelema yani ene jiya to ene non kai bi istiratihi idanene oroba malola kene do ba hio idan ne ki dawin kai na sisi oye ko ono ndure ke ine ya ya ne ka ka huna ndo nyire njana ba da mani nyi enyi simpul ana ka oya oh, obidire ihan do maru kona hwen njana ba do ne ngodo wale matoto he ida e ne enyi oh, jana bora jawo because la yustaratu adal kufihi ezeme as idukai e, oyo oh, ebe e, nyi bedo e bedo suwo za sisi ena ni ko bi do ido ono vitamin mul jasad bil ma ono bi ka inyu tu abe ochenwaun amma da suwo za sisi fa huwa aula ono bi the best dɔke taase an ana ke ɔtɔ ɔhena al iktisad filma ɔnɔ bi ka ɔdɔba malwala aika umi enyenu ero uro chichin yani wa economize enyi wata ngwaru enyi asa ika e, wa ba hakene de wa malwala aizo ya malwala ide enyi si china okita qaddama ana nabi sallallahu alaihi wasallam tawadda bil mud wa tawadda bi sulusain mud okola dawide ka anabi sallallahu alaihi wasallam ọ malọla da ike nyi mudu onye asị men dọ malọla da ika enyi yani tutod a chi ehi ze ta yani evainan enini mudu ọnụ ọsị mọ alọlan وهذا يعني أقصانا ساسز سم سم سبتما ساتما عدم الإسراف في الماء أنا بكاي أصلا من نمه إني إني يعني ويبيلني أصلا من نمه دوكي وعن عبد الله بن مغفل أدهن عبد الله بن ولي مغفل أن رسول الله صلى الله عليه وسلم قال فلك تعالى أنتم مولي أمولي من قول دولة موها قال أوكاك سيكون في هذه الأمة أبانيو إني الأمة قوم يعتدون في الدعاء إلاغو أنا إكاي أي أمنمه إني أدعو إبا يعني أنمه إني أدعو إبا أبا كسب أدعو أنتم مولي صلى الله عليه وسلم وقد دعاء هو الإبادة إسانا يدعو إبادة أبنى yandure ko moso na wataala o shiokai e, ozo yonin okifaduni astajib lakum hemi kama o inna alladhina yastakbiruna an ibadati awila na ke amere rokatan in ibadam sayadhuluna jahannama dahirin eba ngunere jahannama dai kai vete e, beba nete ino inwon amma o imene me hina dua yani oza badua dure kai ah he abisa sabe ha omori nawo wa mosana eme omori du osim da omori nawo sumutu yosim ehe do lesha ka yodo sidare do wa lisani ba hete haza itida fi du'a osono bi hi na duwen omori ado maidame ọba bere mọdụ mọidame oruba mọidame ịma e a na-asụ mọidame na-ekebọ na ya haza itida ana nule kaduna to mole ba rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar umuri atina fi dunya sai ne honon hasana esana ka oizawe ẹkú ẹdẹrẹ máa yọ lẹmọ ìdáyé do ha hone ní azaba náà ọyẹra yanni ọsán níbi àdúrà náà ìka yìí yẹsùn mi lè kó lè ṣe amandure ke ijaza nya badu ajen do boza big eh, be petro ana hitini malasi dali wa haka wana baduan umuri yaze nena sanyi sakanye yaze odo sanyi sakanye yaze oluwa sanyi sakanye yawa so raho abado ba ko ere kulu ni hen dok watuhur ate omimonene yani ini omimonene now asoda menyi ana ika dure kai alani do ina di sombur yani tap non do bona da nyi ara nyi da malola o me ni tap do na akure kada de nyi be ichi ba ha wada ka yutuku ha eze shi o kai wa menemehi ini ile nyi o isi malola yani sana wana sebe de ya sa ko ka ko farag min al udu o ini sunna ini sunna la la ya na ma ba'da farag min al udu ko ra onam lure ko shawe doke tase an addu'a'u ba'dahu addu'a nay kai e. awal ka ozomme oba bele manay ke ora manola o umar ibn khattab adahu bi mar bana wadi khattab radiyallahu anhu umulu ina le qala ka ke qala rasulullah sallallahu alaihi wasallam antum mulyo ka umulyo mengora dole mo ha o kan ma minkum min ahadin nyaze nyenyi ina yatawadda'a anaika ọmọlọla yani ebe anya da nyana ka ya tawadda o ọmọlọla fayes begol odo alọlọnọ dọ mẹtẹrẹn alọlọnọ dọ mẹdọtwẹhin ok thumma yakul awa bile mono doki ashhadu an la ilaha illallah ma dibenu ka enyo mulyo sa anaika aworo anahwo heke illallah ake allah wahdahu elinyawin la sharika lahu enyota wo wabeya wa ashhadu dimire dibe nun kanna muhammadan kawere muhammad abduhu oriha novin war rasuluhu dole bon tanin antu muni sallallahu alaihi wasallam aqadaba manika illa fatahat lahu abwab aljanna athamaniya aka nuzane yo uzal janna hinta yaduhulu min ayyiha sha'a donwo gizena ike uzi yani ishe kolo malola wa mani ka asai kai umma samalola do sabo para ukene do ana dak zada tirmidhi fi riwaya imam tirmidhi o da to ini riwayan ka ore ina no ka ka allahumma umuri ij'alni min at-tawabin memetina na kai at-tawabin na kai otuba omimeye meye ndu mo subhanahu wa ta'ala poro oyeko biya menwai tina nai kai iman poro we tuba ndu morin and we tuba anyo zoro rai we are fond of negligence of akowai o ituba honan kai osono no mori nabo waham honan kamis kametuba o mere tuba honan son dako waj'alni min almutatahirin do wala memme tina nai kai e amonene oy go anam dure ki e shake daiman azahura ini alala hususan especially wa naso, dako tambe ani onoeka wazada fi ba'd riwayat alhadith okay anyi eda ini pa ini uzana da dawe alhadis ini ka hadis aka annahu yarfa basaruhu inda du, inda du'a kontu moli sallallahu alaihi wasallam o oh, manu kulei wa hele ina alwala ijaba du'a no walakin hadhihi ziyada la tasihhu o ka wele la tonon kai ijentu moli a ah, madu'a no ashhadu an la ilaha illallah wa dahu la sharika la bomani bi hilen o ki ziyada non la tasihhu ezenyo yani o jetere

ذاك وأن أبي سعيد الهدري رضي الله عنه أرد أنه أبي سعيد الهدري أمولي ينايري أن النبي صلى الله عليه وسلم قال فلكتله نبا النبي أمولي من ودار موها قال أو كاكاي من تودع أنا أمال ولا فقال دكاكاي سبحانك اللهم يعني أنني باو إوموليه وبحمدك أتي أبوكم أشهد أن لا إله أشهد أن لا إله إلا أنت ما دي بنكيني أمولي إلا أنت أكيو madiyenu ke yani enyu muri sana ho ha ke ake o astaghfiruka ma poije bebe no bawo wa atubu ilaika dimina mi meye meye be no bawo onto muri sallallahu alaihi wasallam o ke kataba lahu fi rak aba chere yani oizano non aba chere tinabaka doke summa ja'ala fi tabbi awle mono da se washat na hanaika e mama ama enyisa estampa awo, ọ ama enyisa ama ka kisa eh, esi lisa awọ ọkị falam yuksar ọba achaka illa yomil kiyoma polo na nwa ekuhe na ikai ọba ekwuhe kare dọkwa rock aki rock ana ka ịzụ asahifa ọnọbi eh, pejin yani abakuwe wọtọbe ọkịtọbe alhatim yani stamp ọ na-asanyisa awọ ọsin yuridu annahu yuhtamu alaikai aba mani zɛ tɛ yɔ kai ɔn oh, mani mɛ dɔke a shiron ana to e, yawo in sanai ka ɔbi sunan al'udu salatu rakatain ba'da al'udu ɔnɔ bɛ ɔyi ku salira ka ɛba e ɔba bile manai ka ɔzɔ malwalan dɔka na bi hurairu ta rajallahu anhu a dɔhun na bi hurairu muri yin ayire anna rasulallah sallallahu alaihi wasallam fadaktare ntu muri muri mɛ ŋɔdɔ rɛ mɔ ha kɔla li bilal ɔ kai bilal ya bilal ɛ e, bilal hadisni kam bi arja amalin amiltahu fil islam yani ukoro onume onuwe ture ihu etelehu onuwe ture etelehu na ni islam yani ka mu koro no wo me anai kai ehunye mbo e kai ukoro non wa mani me onuwe ture doka inni samitu dufin alayka bayna yaday fil janna ma wo oisure adawa yani obijam ina aljanna ma mani ina aljanna izin be ka de ma wa wa na obijin قال دي آه بلال ابن رباح أوكي ما عملت عملا ما مقرأ أني أرجع عندي أنا كما تريان إدم min anni lam atatahar tuhura ene ka me mi monene da oni nyanyanyi fi sa'atin min al-layli aw nahar inu awa nyanyi inu rahuba yon abike inodo illa salatu bizalika tuhur ma kataba li an usalli aka me kusalale ro inyono ndị mo sona wa taala o chere mo mu ma sala so osono be na ke abu huraira ame anaike o bo daraja ini aljanna wa an usman anhu adahun usman wa mulu inare qala qira'atu rasulullahi sallallahu alaihi wasallam tawadda mele kontu mulu mulu mengola dare moya tawadda amala la nahwa udui hadha apeju alwa la mona summa qala awle mona doka kai man tawadda ona amala la nahwa udui hadha apeju alwa la mona summa qama awle mona dokweten faraka rakatain doku salira ka evan la yuhaddisu fihimma nafsahu esere ibe o yani o makusala non enyere ono sibi na iwaka yani enyere ono sibi na ibero ok gofaro lahu ma taqaddama min zambihi aba jebe ya insana kai o si dawide inebe yani mukbilan bihi qalbahu wa wajhu dai kai ayani oniri yan ma mani vaka isalono yani bo mani saya no ru iyan do ba ko mo subhanahu wa ala asman ko mebe ini hadisi ukba ibn amir dɔk wa sawa'an on nyonyo mane bin salla farida aw le manu malalanon salla babo wa man sekon aw nafila ratiba abiki nafila ana ke anyi kozako aw le mi salla babo aw bi salla babo aw tatawwa'an abiki nafila kanayan hasalat lahu hadhihi alfadilla o ke ora nyo obanyonon kama tasul tahiyatul masjid bizalik asman kola meleyo kawa malola dungun mallasi duku tahiyatul masjid du eman lure takwa amma qawluhu sallallahu alaihi wasallam awira ka onon to moni kaka e la yuhaddisu fiha nafsahu yani o me kusala non esire vina ivero okay faqad qala nawawi rahimahullah imam nawawi o ka umuri mayamba o ka fal mujarrad fal murad o kisomin la yuhaddisu bi shay'in min umuri dunya ɛsɔbi na ibere ɔmɔ akusala nɔn enire ɛhɔ nɔn ka ɛhɛn ɔmɔ akusala yɛ da kini sala nɔrɛ ya ɛhɛn ɔhɔn arɔm tana kɔnɔ asɔbi ama bɔ ɔyɔ dɔ ka awa kan man cɛnji yɔ yɛni ɔmɔ ni sɔbi na ibere ɔyɔ ko wa ma la yata ala ko bi sɔla a bɛ kiri n'a ye ka o zugi sala ɛhɛn e, ni sala da ka wele k'i sɔsi bɛ yan ɔdɔ ka sɔbi idɔ b'a da to ɔda to awa kɔrɔ a kɔ wa tele yani wen rere ehuna obile na ka yuzu kisala doke walau arada lahu hadis yani ile no ka tan fada ki amma eh, imam na wawo as kono so ka ya nya ngumele yono yesu ka yame ok walau arada lahu hadis o ka ana ka ile yobe yani ile yo man binayan fa arada anhu doji sido se chayan ko ọ ma me me kenaka ee eh, eh, malami sak dose dose arameta okifa aroda anhu bi mujarrad urudihi aguka ome manu be kene dawse jishai kwele yon ole bado kono okuro because ala nyome manu be ono kwele do bana oki mamora salama okay ufiya an zalik ajibi yo inosannon wa hasalat lahu hadhihi alfadila insha Allah ta'ala okay ubanyonon ora anyo uzu muri yana kono ne babanin yani wa ko sala e ke o polo kire ba mo mese ba wo asu de ko engos engros sa awu de kire no ima sa na ka e alanyi do ko sala no luri kon tu mo ni sala ala sala o ko de nya ko sala alanyi ba na nyo 110 alanyi ba na nyo 2 wa 10 alanyi ba na nyo 3 wa 10 alanyi na wa 10 ana luri ka na ba do ko sala ise na ka ni ma baina samawati wal ard do je agure mkenen sala isale ne agure donc li anna hadha laysa min fi'lihi o ko imani bono mani be ono se mani bina ya ndose shoko de ebi na qoran ebo no me ya ni leno wana be ijo ni le ka be ndose to wo ko de ama ji we ero ya da ore ku aka eh eh ah ah play school le be tu na aka e ne e za onye ke school aso e shuja ne ijim na ka eni sala o ko mani e si ro ile أكو وقد أفى لهذه الأمة عن الحواتر التي تعرض ولا تستكر ولا تستكر أوكي ألا جيب الأمة إن لأنايكا أو بيناي لأنايكا سمان شايرو أنايكا التي تعرض أو مانوي ولا تستكر أو هبتينا يعني أو بوبي أجيب يي الأمة إني أمورا إلمي إلينا سنة من والله أبانيو زيا إلى أبانيو إنايكا onyo bankai wazo wabo kusala aya do mani shoyo mosbana wa taala on nyala kene aso ko awelan yani oyilu rai anai kai yala nyawa nguni sala dasman ke onto muri sala alaihi wasallam on mana kai bilal kai arihna bis salat so wato inire honon rere sala eko ama mashgulun iza salaina ayi ko onozigi eji ya kusala Ona dure ke sala is a very important ana kai wa ko baboro kai ebe enwa ko ne onon dure ko mozo na wataala o meju ko mori ne allazina hum fi salatihim khashi'un ele na ka en sala ni veni ni nyangwa humurin yani dure kai jenna ya kusala mutma'innul qalb aya ne bana man nete wataskunu aljawari dure kai egenwan ne ebe ya kusala alanya akusala abenwa wa ta ahu oyinbo do mali tinye ngwe ndo wale mali kwa ijo da ndo mali me ijo da ndo mali ta mo chobo kani dai ka wa me me so na ko ni sala onye mboye sala wa no wa ko allazina hum fi salatim khashi'un azabe na kai ini salani ni khashi'un ben ni nyangwa ho mo subhanahu wa ta'ala so inshallah iba jaire na gobe ya entertain question because bible sọrọ ẹkọ àná nana bi na wa kedul odo isana ike o dualola so iba jẹyẹlẹ na oyin entertain question bi isni lai naam anya nanyi question wa kuma question ayi ina ini fikir class anan onye onye to abaya ita maiko ehe anyi question na ika o se da o mesaya da do do le ba shoyo do ne hen sɛbɛ ɔkala ya e, na daa ɛyɛ bi na nɔya naam ɛyɛ kɛ naam naam ɔkè ɔzɔ ɔtsirɛ ɛrudɔ taitin wɔyɛ lɔnwɔ ɔdziri kàmi mɛsihi ɛyɛ ɔntun mɔri sɔlɔ lɛ ɔlɛ sɔlɛm àbísánásì tɛ ɔnyi do. were ameka aka ya mimasi socks doni condition kai ana ka socks onon wa ko ya hodai ka ena iwonon ahwa wa iba bana inoine so wa aru baru ba obelo ni do wa wa aru hinu baru inarun na e inoine so problem onanye okomori anya aru na kenechire let's kokomori ojaru do so so waja awaja aluda alu na son we bizile da at least do wa nehi le chire og wa wa marola o de me sasa kuna jaru alu na ka oso do kwe uzeka ozo nya umasi ya yani ezema e nya roho na kadaka e anya alu da no mu wa do ya uwa abona wallahu ta'ala alam

waka wa ku tahiyatul masjid numa wa yajuz ona ndoke le kontu mo sallallahu alaihi wasallam o kai abdul manaf ne ke asuya la tamna'u ahadan asuya ya da nyanye ka oyimi tawaf kali mallashanan yani kaaba enu menyenye ene eskane seme so wa melabe ntu hadisi na ona ba son ke ona ebe ene ayu sa'atu min al-layl aw nahar ebe ene ra wa todo ana ikono semalola oni manu ikwo so wa no me wallahu ta'ala alam na'am wa aleykum salam. naam onyino bano peta naam naam okay hadisi wa bai sanke on tumuri sallallahu alaihi wasallam dɔba malɔla istawkafa sala samarot ɔnyinu bɔ upɛta abe nyina gɔzis kɔnɔ se malɔlan a mani nyɔya yani duwa ba soba wɔnɔ duwa be sisi shɛŋ ɔ duwa ba su nyine e ka ɛwa e nyina ada dɔnɔ ni so that na aba ŋunan da ya ɔra nɛtɛ ka inyɛ ina ɔnɔ kɔkɔ bɛ dɔ ba ka wa ku kenyi kɛnɛ ina yi shɛ nyuma نعم نعم ọkọ nù wàlẹ mẹlẹ lẹsẹ nkasi fi nyẹ ya awọ ala mẹta ok naam yanni yanni yẹ discuss and ẹ lọ ọnà almuwalat that is ọyẹ malọla ọdọ àyíká e ọmọ nyà ọsẹ mẹn asọmọ dọọ ní gap ọnà àyíké ọgọdọ. ndaro hwene dejuwe ka aka almuwallat ono be ka asoda megenwo ejiome omene dile ono be dime tobe de dorao so do ba malo la na ndu do disai ka ono shanka chifinya ngon falaba su bizalik enyo na me ka muntu muri sallallahu alaihi wasallam ada ko malala o hwenyi dasi towel ba yo ko sinya ngon faroddahu doka doka akashawale man so dani paino another anaka aka agogo ntumuli oka kashawale manao ono soso ka ejiri kolo shaka shibi nyengo ontumuli oka kasasi nyengo amma asibayo doli tona ni balema wajala yanfudu ma'u biyadihi daika owo na si nyenyi kolen so da ba disa ka wa malala na dusi anka shibi dusi nyen e ya wa yo wa kasawo amma sawo no mono waseme abona me wallahu ta'ala a'lam wa alaikum salam ana Naam. نعم نعم نعم اوكي ọzọchi nye hụna ehi etu dọna hwenye now this konomololan alola is an entity on its own bụ onye nke ọrẹ nyunu wọ dọwari ma wee tinye ah, dọzọba nyime alwala imen were abe alwala anaghịkị ejuwe ntụm ejuwe alwala ntụmori sallallahu alaihi wasallam enyo mona se horo owo honan o bi janaba no yada ka win janaba dira hu dira hu nyoboru ko den gwis ko hu ni e e e janaban juwan kaka ijonto moli wele nyima dai ka ine yo onu nyima hola odo nyima kenyi hokole nu so no mendule ki e ishe okaye wada ka shenyo ho umwe iwenyi yana kwe amma agwa me onto moli sallallahu alaihi wasallam omemme anyi ke ijuwe we nyima lolo no du nyima rero owo so me me n'ile daka anyi ono ye na akuka ka guka wala ahwenyi ijuwa kwa ahwenyi jana banao wewe nyima rero owo o ejo wa kwa mo ene alwala nyenye amma sunna awen ozo we decide do do na won e hono do e bo me dai ka madmada wal istinshaq ko kunyi ma hona na nan alwajhu wal madmada wal istinshaq kama jaa fi riwaya alwala wono ajzaka o wo jere en same amma ana be the best ana we ka wa enyo no wo asuman ke onto mori sallallahu alaihi wasallam amen wallahu ta'ala وليس جماعة نعم موسى نعم نعم نعم ebe ebe ọkụ okonye anyị enyo eh, mekafala basu bizari ọntụ mụrụ ọ oh, jenyido onye nega ngwa eta enyida anyị n'ebe a bụ enyi riwa ya son wa mọlọla na ọ naka na enyi na n'ụkwa ma ekpọmpọ ya etisema eh, lọla ọ. ba baba ka wee nyima eta wa be do zete witeta so wee nyima eta odi sa do nguna ba odi ide we do wale nguni kunya so enyo no meka e e ka wanyina opeta wewo ije wo ka ni enyo wa do do nyina opeta ozo ma yara nyina opeta de lo ka ma ni benyi nyina opeta eh wa nyina da nyina na ala ọrụ ọrụ a ya na amara ra ụpọ nya anyị na hụ oye ko bọtọ da ọbọ na alwala na ya nyise me ama sisi kọsọn jẹ wa ya ọnụ wa me afọ nyina ụpọ nya duru ka ya taa agụka ụmụ na ike nyi ya ahụ wọgụ peta eh, wa mara anyị na ya onye mba sugo si chọdụ make sure ka ya enyi otu ọ gete lụsịrị bacha satụra ehe jọnọ dakịsala samarọch wa alaikum salam na'am naam okay ina lola ni ay kala yani san sister san ena na ku en sister san na ku handband de to one na ka handband ni do tight so anyen kala mi masihi an eye eh, because of ka ewa handband da bend ya lola na eba lola bend ya handband oye ko ọ̀rọ̀ náà handband dọ́là tighten ayélujára kọ̀sí mọ́lẹ̀ ìdádó na loose anyi ni loose anáyíká ìwọ́ ọ̀sẹ̀ nyẹ́wọ́n mọ́ni kára àdó wa mọ̀lọ́lá. ama mele be ona na jaru do tight o ko awa jo ndi telo da wale ma mobile we sa to na oda aga na enwo ada o ka bend alo la ya o gba ru o ko ona ndure kai inisu upon ka enyi la speaker arwa ye ni e kana bi azan ona we kai despite ka nyu la speaker that is technology ịsọnyanwụ mmeedo ọba na nyika yi ụmụ ahịa ewu na awọ ọba na jee jee ndị ụkwụ ihe he do awụ akwụ nwe ba hiri ewu na awọ ama ọzọ na ọgụ teknọlọji na daba ben dị sunna oyeko this technology should bend to the sunna not the sunna bending to technology saba melewin handband nọ ọ bend to alọla asaghị ka alọla bend to handband because enwe alwe nwa ka na ohi numu ntụ mori sọlọ ọlọsalam asabi enere baka ka ntụ anya ah, alwe na-edokọ n'ọnwa sagawa ko jishar walayen oye ko andun tun ya ne kayawa kaye wala ya helu le an ubadilhu min tilka inasi me nyen jishi oda ke ma ya mi jishi ona ewo mori ore ko ka anya ri ona sowo oye ko awon me wallahu ta'ala a'lam ya ka ya ihudi sisters na ni brothers ma eh, sisters wa any question ni ala ko ni ko aya ke brothers <laughs> salafi <laughs> waya na-am mbant alchena ekwo alchena ta ezes ke kumuri opanya onda ka bono rudo wo so do abenwa oda o ekwo e so kumuri akwanya enyo wele and, ya agukane anda na aguchanisa wele kana aguchanisa ya kwanya na tai enya na isu bifu isu free oye go amanda ya kwanya dule ka agoka na nyo senyu se cheda balu ndo manu za da be sasa eh, nuwe chila wa <laughs> oye go muri o so lo se tai he ku ya n'otu today <laughs> ro alaikum salam naam naam okay rindiko na na mọkọrọ amọlọla lọsi ringi to wọn anyị kọ to dọ wa mọlọla na eye wa amọlọla lọsi ringi to wọn eji wa amọlọla do make sure kọwa mani hinyo agubi nyonwo uruban ọyọkọ so ọ bi ringa na ika wee ka anyị ringa na ika ọ tight ehe nwuri nga ọnọdụ mani hinyo that is mani jesio do make sure kipọnọ ya enyo otu ya but anyị ringa na anyị sọ anyị ana ya ko brother anyi ma wori kiri ozo siri ngi to dem ne bae ka ige ga na e bae ka ngu ri ngi ri ngi non ige na no so kata titi ni ge nyan e <laughs> mo lo lo ku ni da o do nyi na mo se za to na ba o ye go ama na be kari ba gogo wa ma lo la du sha gogo to na ba ba ka wa to ma ne just ka ama gana ko mo de nyon wa wasna marola wana won na'am wa alaikum salam na'am aw sasa watu na'am odami yani ibe to ele na maja yaka odami masi socks yana iko yehi al-yawm wal layla ekohe atiraho that is one day and one night yana iko yehi awana ro wanyene amma ona ko ino hureyi yani salasatu yom, wa salasatu layal yani ekoheta atirahweta ona me ora ora wo me 3 days and three nights oni ekoyo no mono ko oto aho obo na me ora ko se wajibi ko to dole tinya alola fami oda ko na ko to so for day ona yehi almukim day and night ona ni oihurehi three days and three nights wallahu ta'ala alam na'am wa alaikum salam na'am na'am ararako ọwọ ya lori tinye onye ma ọ yẹ kó asọmọ nǹkan tó ya ya ọ náà hàn otinye arụ ala ndị onyima na ọlaghịkwa ka ọnanya na ahụ nkene anaghịkwa inye wawa ha dị ukwu eshenyere iju were re ndị ure enyima lụla ahụ sago ke aka almuwalla oyi mee ba bẹnu mọnya wajibi awin kama kọla ulama una wa alaikum salam na oyi ọkọ imi masi socks ụgbọ onye ọbịa na ụgbọ ebe a whatsoever me is the best whatever so bi konyam do so me na ewan do me ko le yangun fala baso bi zal umwa me nyangun me do rawa yangun e de jo kai amma bana re o me mane wo kenyi ma so do ba we ba tura enyo na meka whatever this i ka ubi konya wiska wasema bane ndo wa wo me ko le awi ma awala imma si isatso na ah wala je isaac na mo okay da so we ba mahonya anu wa ere sime ozi wee sụwa ewe ma honya oze wee sụwa onye ma honya ọnụ wasị me abịghị mmasị hiri etu sọks isaac ewe ya omemezewe kọwa nyina sabana ya wallahu ta'ala alam wa alaikum salam na'am na'am Hmm, inya wako inya adu disai kawe chenji tina etan ewa eh, evan eh, it's ok oh, anu <laughs> oh, oh, we anu anu we disai kawa mekele as far as kawe me opele na oye go eh, wa meta lu chenji ina eva lu wale male chenji ina etan enyi se malu alawo alawo is okay ana wajibi anya na wajibi ono bi papa ana wa ku bi sunna ezi we change na mama sai ka hewa semen asala bala la ile ya hello ku change mo oye ko but ana we ka wa mo sono e huna wanyu no ba wele ki soke jama kuna wa jama lenyi na duwa wo change na nyomeka wallahu ta'ala alam na'am wa alaikum salam na'am ọkọ̀ ìjẹ́ hẹ́hẹ́n ẹ̀lẹ́ bàbá yẹ náà mọ́ kí ọ̀nípa pẹ̀lẹ́ náà ọ̀ìjẹ́ hẹ́hẹ́n yẹni ọ̀ìjẹ́ hẹ́hẹ́n ààyàn ààyàn àmọ́dárò wẹ́n sí condition tó ọ̀n tó mọ́rí sọ́ọ́lá ọ̀lẹ́sálám ẹ̀ẹ́rẹ́ kọ̀ jẹ́ òhẹ́hẹ́n. ini hadisa na onye onyo dawe amani hadisa na aisha dawe doko na aka ko nto muri oje he he nyire che na boka ine hi ana e wana aisha re onto muri sallallahu alaihi wasallam bene he he nyine amani zo ya je he he so hadisa na ndo sahihi ono mede arhoni ka wawa je he he now obe hana kai nwa so na ya hana kai umwe je he he nyando bari me achiveku obo ya ezeskawa ezeze kawa je he he ine Bọtụ but ahanu je hehe nyana because uchebeku falabasu bizalik enyi ono meka because onto moni sallallahu alaihi wasallam o je hehe lele o hehe ndo do jate here i think osan na sunna ne bira anya na awo me melu ka anya ni islam ele ya ya enyi hadisa na we ọ ile na mere mele hehe ndo wale male jate here so do welu ka awo onyo do ra sunna e wanin da ho de ka sunna na sunna do ba yo na bi sunna baje I'll carry soon on to Mori Salah, the Salam Ove. So, inshallah, because of uh, time, six hours, so if I Jason Bismillah, yeah, he must want our Ta'ala, Ibada, because he need a permanent paraki. So that do ye ọnụwame anaghịka ye ọjiri ọnụwame anaghịka ọjiri dọmịka waye amịrụkọwame ya ihe mụsọ na wataala onye otenye ọdajem n'odo otenye ije ọzọbanaka lahụma ọbịa hamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك